adúpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti péjú sí ayé alálùbáríkà yìí atọrọ àlékún ike àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam àlékún ike ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kí wọ́n bá òjíṣẹ́ àtàwọn ará ilé rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ àtàwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ sí ọjọ́ gbẹ̀ndàlùkìyàmà kí ọlọ́run bá kí wọ́n ṣàìkàwá kún wọn lẹ́yìn náà bíi ìdínláhi ta'ala bí gbogbo wa ṣe rí ìṣesí tí ọlọ́run bá kádàrá pé kí a bára wa lónìí um, a ò ní lè lo ẹ̀rọ ìmóhùnmáwòrán nítorí àǹfààní ọjọ́ iwájú ntí àlàyé tí a ń ṣe nítorí ìdínà a ó fi tíra tì sí ẹgbẹ́ kan lónìí insha Allahu ta'ala tọ́lọ́ bá sọ ju ọ̀sẹ̀ tí ó ń bọ̀ lọ àwọn máa tẹ̀síwájú pẹ̀lú kíkà láti inú tírà náà ṣùgbọ́n <clears throat> nítorí kí a lè ṣe àǹfààní pẹ̀lú àsìkò wa ní ìgbà tí ọlọ́run bá ti mú wa wá tá sì ti péjú sí àyè yìí ìmọ̀ràn wa wípé kí a fi àsìkò yìí dáhùn àwọn ìbéèrè ọlọ́kan-ò-jọ̀kan ìbéèrè tọ́lọ́mọ bá ní kí ó ti àti ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa naam um, uh, eléyìí ni ntí a fẹ́ fi àsìkò yìí ṣe kí ọlọ́mọ kí ó rọ̀ wá ní ọ̀rọ̀ ikhlas kí ó ṣe àfọmọ́ àníyàn wa kí ó gba lílọ bíbọ̀ wa nípa ẹ̀sìn kó gba lẹ́sìn fún wa naam wa aleykum salaam naam eh, ohun tí àlàyé ti síwájú nípa wọn <clears throat> nínú àwọn tawhidu méjèèjì náà ni al-asma wa sifat tawhidu al-asma eh, wa sifat àti tawhid ar-rububiyya tawhidu al-uluhiyya afọwọ́nitẹ́ra eh, àti mẹ́nuba díẹ̀ ó ti ṣe bí ọ̀rọ̀ ìtẹ̀síwájú nípa rẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ ní abẹ́ tawhidu rububiyya. Eh, ìṣe ọlọ́run láàṣọ nípa àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ òun náà ni ntí àwọn olùmọ̀ pè ní tawhidul asma wa sifat eh, a lè yá orúkọ ọlọ́run ọba jẹ́ lópin gbàtà bá ti fi ìjẹ́ ẹrú tì sí orúkọ náà ló bá jẹ́ sí pé haramu ni ká mú orúkọ tí kì í orúkọ ọlọ́run ká wá fi ìjẹ́ ẹrú sí orúkọ náà eré àṣìmọ̀ṣẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbọ́ ẹlòmíì yóò kàn rí okọ̀ kan tí okọ̀ kan tó dùn pé dáadáa yóò kàn lẹ Abdul mọ́ ni. ó dàbí pé àti àti àti witness bíi bẹ́ẹ̀ níbi bíi ìkómọ bíi méjì kan rí tí àwọn bàbá ọlọ́mọ yìí wọ́n ní bùkátà sí àti change orúkọ ọmọ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé okọ̀ tí ì sí okọ̀ ọlọ́run ẹ̀ lè fi kíni ẹ̀ lè fi ìjẹ́rú tì sí okọ̀ yẹn bákan náà èèyàn ò lè jẹ́ orúkọ yẹn láì jẹ́ sí pé ó fi jíjẹ́ ẹrú ọlọ́run ọba tó lórúkọ náà tì sí gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé èèyàn ò lè fi ìjẹ́ ẹrú tì sí orúkọ mi bẹ́ẹ̀ náà làwọn orúkọ ọlọ́run yẹn lè jẹ́ èèyàn lè máa jẹ́ arahman ní ìsìlá pẹ̀júwe àbí kéèyàn máa jẹ́ allah àbí kéèyàn máa jẹ́ alghani àfi tí àfi kí a fi kí ni kí a fi gbogbo àwọn àwọn orúkọ àwọn wọ̀nyí a gbọ́dọ̀ ṣe ọlọ́run ọba láàṣọ nípa wọn bákan náà làwọn àròyìn gbogbo orúkọ kọ̀ọ̀kan òun náà ló ní ròyìn eléyìí ni àkídà ahlùsùnà wàlìjàmáà orúkọ kọ̀ọ̀kan òun náà ló ní ròyìn albasir ọba tí rí rírí ọlọ́run ọba ó yàtọ̀ sí rírí tiwa asamiya ọba tí gbọ́ ìròyìn orúkọ ni ṣùgbọ́n látara orúkọ yẹn ìròyìn ó ṣe kíni ìròyìn ó jáde lọ́dọ̀ àwọn ahlu sunna wal jamaa àwọn ìròyìn tó tara orúkọ jáde a gbọ́dọ̀ fi wọ́n rinlẹ̀ nítorí bàtà fi ń pààrọ̀ eléyìí ni wípé ń bẹ nú àwọn èèyàn kan tó jẹ́ sí pé àwọn fi orúkọ rinlẹ̀ wọ́n lé ìròyìn jìnnà kí ló fà á wọ́n ní ròyìn ọba pé pẹ̀lú pé ń ríran wọ́n là ròyìn rẹ̀ pẹ̀lú wọ́n ní a ò gbọ́dọ̀ ròyìn rẹ̀ pẹ̀lú pé ó ń gbèrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìròyìn tí ọlọ́run bá fi tì sọ́dọ̀ ara rẹ̀ tẹ́ bá wá wò ẹ wá rí i pé àwọn orúkọ yẹn kò wá ní sí ìtumọ̀ fún wa ẹ padà wá rí i pé kò ní sí ìtumọ̀ fún wa tẹ́ wá wò ẹ padà wá rí i pé ọlọ́run ọba táwọn tí wọ́n ń lérò yẹn ọlọ́run ọba jìnnà ọlọ́run ọba tí wọ́n láwọn ń jọ́sìn fún ọba tí kò ní ròyìn kankan ni lábẹ́ ilé ilé ìfàtà fi sọ nígbà tá à ń sàlàyé lábẹ́ ilé wípé kí ọmọ èèyàn gan wo ara rẹ̀ tí wọ́n bá ní kí èèyàn kọ̀ọ̀kan nínú wa kó jókòó kó ròyìn ara rẹ̀ ẹ rí i pé tó bá jókòó tó bá ronú jinlẹ̀ dáadáa kò ní sáláì rí nǹkan bíi ìròyìn bíi méjìlá yọ jáde nípa ara rẹ̀ ẹlòmíì lè ní òun máa òun á máa òun á máa tètè bínú ẹlòmíì lè ní òun sùúrù òun ní sùúrù púpọ̀ ẹlòmíì lè ní òun láhun ẹlòmíì lè ní òun òun kálukú láwọn àròyìn gbogbo wa bá a ṣe wáyé láláwọn àròyìn tí ń bẹ lára wa à ń rìnà à ń gbọ́rọ̀ à ń rìn à máa ń gbèrò láti ṣe nǹkan à ń sọ̀rọ̀ à ń rẹ́rìn à ń bínú inú wa máa ń dùn àwa nu àwa lọ́lọ́run tó dá wa kò ní ròyìn kankan lórí òṣùwọ̀n làákà ìgàn kò bá mu ọlọ́run ọba tó dá wa ó níròyìn iná ló fi dá wa nírú ẹ̀dá tó pé tá a ríra wa yìí nínú àwọn ìròyìn rẹ̀ náà ni alikamal ọba tó pé tí kò sí ẹ̀dínkù kankan lára rẹ̀ taba taba fi pípé tì sọ́dọ̀ nǹkan kan ṣé tún wá bá làákà ìmú kó wá jẹ́ sí pé n tó pé yẹn kò níròyìn kankan n tí ò bá níròyìn kankan nípa pín ọ̀rọ̀ ẹ padà wá rí i pé ọba tí ò ṣe kí ni ọba tí ò sí tàbí gbọ́rọ̀ gidi ńlọrọ ó padà wá já sí nígbà tá a bá ti lé àwọn òròyìn ọlọ́run ọba jìnnà nítorí ìdí eléyìí àwọn orúkọ yẹn ní gbogbo wa tá a bá ti ń gbọ́ wọn gbogbo wa bá ti ń kà wọ́n nínú àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ náà ni wípé ká máa ronú sí àwọn ìròyìn wọn tabaka tabaka albasir lápèjúwe Kama máa rántí pé kò síbi tá a lè sá pamọ́ sí tọ́lọ́run ò rí wa eléyìí wá ṣokùnfà ká máa tijú ọlọ́run ní gbogbo àyè tá a bá wà àsàmìyàn tá a bá fẹ́ sọ̀rọ̀ ká máa rántí pé kò sí bá a ṣe sọ̀rọ̀ náà tá a wí múyẹ́ tá a wí pamọ́ àbáwí sókè àbáwí ní kọ̀rọ̀ àbáwí ní gbangba tọ́lọ́run ò gbọ́ wa yóò mú ká máa tijú ká tó sọ̀rọ̀ tá rántí pé ọlọ́run ọba ọba alqahar ọba olùborí tabarantí pé ọlọ́run ọba ọba arrahman ọba tí kẹrẹ kárí gbogbo nǹkan tabarantí pé ọlọ́run ọba ọba arrahim ọba tí ó dá àwọn mòmìnì tí ó dá wọn kẹ́ alghafur ọba alámòjúkúrò gbogbo àwọn eléyìí yóò máa mú ká nífẹ̀ẹ́ ọlọ́run yóò sì máa ní ká máa rí kan àwọn ìròyìn yìí látọ̀dọ̀ ọlọ́run ọba wọ́n ní arákùnrin kan wọn ló bi ọ̀kan nínú àwọn sábẹ́ léèrè wọn ló bi léèrè pé tó bá díjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ta ni ó ṣe ìṣirò fún wa ṣe wọn pé anabi muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbàá ọ̀rọ̀ kan wọn ni manu kishal hisaaba manu kishal hisaab faqad halak gbogbo ẹnikẹ́ni tí ó bá tó bá díjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tí wọ́n bá wo sẹ́ẹ̀rẹ̀ fínífíní igbó ya ó ya ó yẹ tú kalẹ̀ ká máa yọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan wọn ni inítọ̀hún inítọ̀hún ti parun kọ́lọ̀ kó mọ̀ jẹ́ apárun ẹ̀yin náà ẹ jẹ́ kó ní kálukú wa kó dijú kó imagine pé tó bá di jọ́ gbẹ̀ndà àlùkìyàmọ̀ gbogbo èyí tó kéré àti èyí tó tóbi. wọ́n ní ma li hadha al-kitabi la yughadiru saghiratan wala kabiratan illa àwọn tí wọ́n sábò sílẹ̀ nù yàrá àwọn jẹ́ wọn máa wí nù pé irú tíra wo kò sí àtàwọn kéékèèké yìí náà tá di wọ́n tún kọ́ sínú rẹ̀. anabi sọsẹlẹ mu wani gbogbo ẹnikẹ́ni tá a bá ṣèṣì ro iṣẹ́ finifini fún ntọhún kò sẹ́ni tá a ṣèṣì ro iṣẹ́ rẹ̀ finifini tí ò ní parun. wọ́n ní arákùnrin wa bi ọ̀gá náà àwọn sábẹ́ lè rí pé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ta ni ó ṣèṣì ro fún wa ná àwọn ọmọ èèyàn ta ni ó ṣèṣì ro fún wa wọ́n ní sábẹ́ dá lóhùn pé ọlọ́run ni ó ṣèṣì ro wọ́n ní ọ́fíìsì yìí pé wa rabbil Ka'ba wa rabbil ó ní mo fi ọlọ́run wa búra tó bá jẹ́ pé ọlọ́run ni ó bá ṣe ìṣirò fún wa a ti bọ́ nínú ìyọ̀ ọlọ́run kí ló ṣokùnfẹ́ eléyìí ìpè èròǹgbà ìkẹ́ ọlọ́run pé ọlọ́run tẹ́mi mọ̀ tí mo mọ̀ ọba tí kẹ́ rẹ̀ rọ kiri ká gbogbo nǹkan ni ọba tí kẹ́ rẹ̀ ni ọba tí ìkẹ́ rẹ̀ tó kó bo gbogbo àṣìṣe mi kó sì fi mí sálì nàní ẹni tó mọ ọlọ́run ẹni tó bá gbàgbọ́ yé tara ń pè lọ́lọ́run kì í ṣe ẹni tí yóò wòra rẹ̀ sùn ẹni tá ṣètánì ti sin ó ti sin dé òpin ọ̀nà ó ti wá padà lẹ́yìn rẹ̀ mùsùlùmí tí yóò wòra rẹ̀ tí yóò ní ibi tó ń sẹ́ lọ́hún dé yìí kò sẹ́ nídìí kó ń sẹ̀sẹ̀ tó lọ́ máa tọrọ àforíjì kan òun ti dájọ́ fúri òun pé inú náà lòun lọ eléyìí òun ṣe máa ti ń jẹ́ lọ́hún wù ọlọ́run ọba ṣetán láti ṣe kíni ọlọ́run ọba ṣetán láti gbẹ ẹrú náà padà tẹ́rú náà bá ṣetán láti ronú pìwàdà ẹ̀rí ìròyìn arákùnrin yẹn èyí tí ìbẹ̀rù ọlọ́run mú kí ó sọ fáwọn ọmọ rẹ̀ wípé tóun bá kú oní tóun bá kú kí wọ́n má sìnkú òun o ó ní kí wọ́n sun òun níná tóun bá tóun bá sun òun níná tán tóun jóná tán tóun di eérú ó kí wọ́n kó ìdajì òun fanzuruha fil والنصف الآخر في البحر، bahar ó ní ìdajì eérú yẹn ó ní kí wọ́n fọ́n sórí ilẹ̀ ìdajì kí wọ́n lọ fọ́n sórí òkun nínú òròrí rẹ̀ kí ọlọ́run má bàa ṣe kíni kó má bàa jí òun padà wọ́n ní gbàrà tó kú tán wọ́n ní kó tó kú ó pè àwọn ọmọ rẹ̀ jọ ó ní tí wọ́n bá bi yín léèrè nípa mi kílẹ̀ sọ nípa mi wọ́n ní ìrẹ́ bàbá wa ìrẹ́ ni bàbá tí baba tó fi lóore jù lọ tọ́lọ́hún fi kẹ́ wa ó ní ó dá ẹjẹ́ ń sọ dodo fún yín ẹ̀yin ọmọ mi o ń ṣe sí oore kan rí láyé nítorí ìdí nǹkan ẹ ọ̀kan mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi tí mo bá kú ẹ òkú mi eruku yẹn ẹ fàdájì sórí èpẹ̀ ẹ fàdájì sí orí òkun mo rò pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò ní jí òun dìde wọ́n ní gbàrà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tán lọ́lọ́run bá dá padà. ṣé ọba tó pilẹ̀ ìṣẹ̀dá ẹni dídá padà yóò wà ní lára ṣé pilẹ̀ ìpìlẹ̀ ló le ju ìdíkà ìntà àti pilẹ̀ rẹ̀ tó jẹ́ pé àwọn alápilẹ̀ rẹ̀ ṣé ìpìlẹ̀ yẹn ló le ju ká dá padà lọ ni àbí dídá padà ló le ju ká pilẹ̀ rẹ̀ lọ kò ní ọlọ́run la ọlọ́run bá dá padà ọlọ́run ní kí ló mú ọ tó fi ṣeré o ní khawfan minka ya rab ó ní ìbẹ̀rù rẹ ni ìbẹ̀rù rẹ ọlọ́run ọba ló mú mi sílẹ̀ ìbẹ̀rù ìyá rẹ ọlọ́run ọba ọlọ́run ọba ní nítorí ìbẹ̀rù mi tó níyẹn mo ti ṣàmójúkúrò fún ọ. èló fà gbogbo àwọn orúkọ tá a rí wọn wọ̀nyí kèsì pé wọn kàn wá ń bẹ nítorí ká lè máa pààrà wọn kèsì pé wọn kàn wá ń bẹ nítorí kí a lè máa kà wọn àbí káwọn ọmọ máa há wọn nílé kéwú nítorí ká lè mọ kítumọ̀ wọn kó lè máa ní ìlapa nínú sẹ̀mí wa kó máa ní ìlapa nínú lílọ bíbọ̀ wa. sọlábẹ́ ẹbẹ̀ yẹn orúkọ àti ìròyìn tọ́lọ́wọ́n bá fi ròyìn ara rẹ̀ ní gẹ́gẹ́ bó ṣe fi ròyìn ara rẹ̀ láì máa fi ọlọ́run ọba wé àwọn ẹ̀dá tó dá agbọ́dọ̀ fi rinlẹ̀ fún ọlọ́run bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni arububiyya lábẹ́ rububiyya ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kọlu ẹbọ lábẹ́ rububiyya lábẹ́ pé ah, ah, à ń ṣiṣẹ́ iṣẹ́ ò wá dáadáa mọ́ èyí tá a fi lọ pọ̀ lọ́hùn elébi kan tẹ́bi ń pa iná ló fà tó bá ti rí ọ pé ọlọ́run mú ọ wá yóò jẹ ọ sákòókò lọ wọ ẹran adìẹ wa ti mẹ́fà o ti rìn ẹran adìẹ bí wọ́n ṣe ń wá kó orówó yẹn bẹ́ẹ̀ lòun náà ń ṣe kíni ṣọ́ọ̀bù tiẹ̀ náà nù èyí tí yìí ó fi pe ọlọ́run wọn lọ́kàn nínú àwọn ẹni ìṣíwájú rere ó ní bùkátà sí nǹkan kan láti fi gbọ́ bùkátà rẹ̀ wọn ló lọ sọ́dọ̀ ọmọ àyà rẹ̀ kan nínú àwọn tọ́lọ́run ọba bù kan wọn nígbà tó wá délé wọn wá sọ fún un pé olówó yẹn ń bẹ mọ́sálásí wọn sọ fún un lé pé mọ́sálásí làlájì wà nígbà tó dé mọ́sálásí ó bá làájì mọ́sálásí lásìkò tí èé sásìkò oorun tàlàjì ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ̀ wọ́n ló wá wò pé à èmi wá bá òun sì ń lọ bàtà ni ń lọ bọ́lọ̀ pẹ̀lú à kò sẹ́ni kankan tó ní mọ̀nọ́pólì pípé ọlọ́ èmi náà bọ́ ọ mọ́ èmi náà ń lọ bọ́lọ̀ wa ana inda dhanni abdi bi. ntó o bá ń rò nípa ọlọ́run ọba rẹ ibẹ̀ náà ló bá àdéhùn ọlọ́run ni ibn Mas'ud ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní ẹrú kan ò ro nkankan nípa ọlọ́run ọba àyàfi kó jẹ́ pé ibẹ̀ ló bá eléyìí ló pé kí èròǹgbà wa nípa ọlọ́run ìjẹ́ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ọlọ́run nínú àwọn aṣẹ́ rẹ̀ ṣíṣẹ̀dá ni rírọ̀ ni lọ́rọ̀ ni dídẹ̀dáwò ni gbígbẹ ẹ̀mí ẹ̀dá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn aṣẹ́ tó jẹ́ sí pé ọlọ́run ọba nìkan ní í ṣe é a gbọ́dọ̀ ṣe ọlọ́run ọba láàṣọ nípa àwọn aṣẹ́ ìyá ò gbọ́dọ̀ fi ti sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀. So tawhid ẹlẹ́ẹ̀kẹta òun náà tawhid al-uluhiyya èyí tí ẹ̀fọ́ sí wẹ́wẹ́ àlàyé yóò padà wá wáyé nípa rẹ̀ òun náà ni tawhidu tó ní láti ṣe pẹ̀lú ṣíṣe ọlọ́run ọba aláàṣọ nípa àjọsìn atẹ́gùn tá a mí ọlọ́run ọba ló irúgbìn omi tó ń sọ láti sánmà tó ọlọ́run ọba ni ọlọ́run kún fàyẹ̀kúnù ọlọ́run ló ní kí ó máa mú irúgbìn tá à ń jẹ kó máa mú jáde àwọn èso tá a fi ń ṣẹ̀mí ló ní kó máa mú jáde àwa fúnra wa ọlọ́run ló ṣẹ̀dá wa ló ní ká máa bẹ tásìkò tó wù bá tó pé á kú lórí ilẹ̀ yóò mú wa kú òun ló ní wá nítorí póun ló ní wá yìí ló fi jẹ́ sí póun nìkan ló tọ́ sí kájọ́sìn fún tawhid al-uluhiyya ayi al-ubudiyya ìjọ́sìn fún ọlọ́run ọba. ìjọsìn fún ọlọ́run ọba yìí ikhlas ó gbọ́dọ̀ wà nínú rẹ̀ yẹn lè máa kírun kọ́ máa ní ikhlas mélòó mélòó tó yẹ sí pé mélòó mélòó ní ẹni tí ń kírun tó yẹ sí pé tọ̀ in tó pamọ́ ó hàn sọ̀rọ̀ ẹlòmíì ti ṣe mọ́jẹ̀mú pẹ̀lú àwọn nǹkan kí nǹkan ẹlòmíì ọmọ ẹ̀yà kan Dr. Uh, Rasheed Abdulghani kọ́nà ọba kí ó bá wa sọ àfa náà wọ́n ń sọ̀rọ̀ nípa ọmọ àyá kan tí tí wọ́n ní ó rí àwọn ọ̀rẹ́ rẹ̀ ó rí i pé ah, àwọn agbó làwọn èyí ti ń rówó ah, ibo ni wọ́n ti ń rówó tí wọ́n ń gun ọkọ̀ ńláńlá tí wọ́n ń wọ àwọn aṣọ tó dáa wọ́n ló bá lọ bá wọn pé àjọ ah, ń sọ̀rẹ́ pẹ̀lú yín ẹ sì ń gbádùn ẹ ń rówó ẹ sì wá wò mí sẹ́ẹ̀kan ẹ sì rìn mí náà lọ́wọ́ wọ́n ní wọ́n bá sọ fún pé ah <laughs> sọ̀rọ̀ owó tó yí owó tó rí yìí kò dá wa lójú ni pé n tá ṣe tá a fi rówó ìwọ lè ṣe o ń bẹ nu wọn ẹni pé mọ́jẹ̀mú tiẹ̀ ni pé òní máa kírun àyílà ẹlòmíì lè jẹ́ pé ni gbogbo ni yóò kì í kò gbogbo òun yóò kì í kò sí ìṣá ah, gbogbo yóò kì í ṣùgbọ́n àyílà kò gbọdọ̀ kí pẹ̀lú nítorí ilé ayé kò kú bí ó ṣe pàdé ọlọ́run tó bá kólé ayé náà jọ tán bó tilẹ̀ wù kó pẹ́ nínú ẹ̀ tó ṣe bó padà lọ bọ́lọ́run náà ni ṣe pé kò bá làákà ìgbàmọ́ ọlọ́run tó padà lọ jábọ̀ fún ọlọ́run tó jẹ́ sí pé kò sẹ́ni kankan tó lè gbọ́ọ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ tawhid al-uluhiyya ìjọsìn fún ọlọ́run ọba nínú ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe ní kájọ́sìn fún èyí lè ní ìkíláàsì àníyàn rẹ̀ lè da ṣùgbọ́n kó wò sòsò kó dà nǹkan kan lẹ̀ tí ò sí inú ẹ̀sìn ìkíláàsì rẹ̀ lásán kò sọ sẹ́yìn di gíni kò sọ di dáadáa àbí kọjá sí pé iṣẹ́ tí yẹn ń ṣe iṣẹ́ tí yẹn ń ṣe iṣẹ́ tí ọlọ́run ọba ní ká ṣe inú ẹ̀sìn ni ṣùgbọ́n kò sí kíni ń bẹ kò sí ìkíláàsì ń bẹ bóyá ṣe nítorí ká lè gbajúmọ̀ bóyá ṣe nítorí kó lè yìn wá bóyá ṣe nítorí ká lè rówó lápèjúwe hadith kan tí abu hurairah radiyallahu ta'ala anhu tó gbà wá wọ́n ní abu hurairah nígbà tó fẹ́ al-imam al-hakim nínú al-mustadrak. al imam al nínú al wọ́n ní abu huraira radiyallahu ta'ala anhu nígbà tí arákùnrin kan sọ fún wípé kó sọ kó fún òun ní ìròyìn pa ọ̀rọ̀ kan tó gbọ́ látọ̀dọ̀ jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam nínú masalasi madina wọ́n lọ wá sọ fún arákùnrin náà pé òjíṣẹ́ ọlọ́run bá sọ hadithi kan fún mi nínú masalasi yìí tó bá ti wá fẹ́ sọ hadithi náà níbi tá a ti sin náà lágbára dé lára abu huraira tó sì balẹ̀ rù dé tó bá ti fẹ́ sọ hadithi náà yóò dákú tó bá tún dìde tó bá tún sọ fárákùnrin náà pé òjíṣẹ́ Ọlọ́run bá sọ hadithi kan fún mi nínú mọ́sálásí yìí hadithi náà ni pé yóò tún dákú ó dákú lẹ̀ lóye ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kó tẹ̀lé sọ hadithi náà hadithi wo ni hadithi awwalu man tusa'aru bihimu naaru thalath àwọn ìran mẹ́ta àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wọ̀ náà kì í ṣe àwọn olè ni kì í àwọn onízìnà kì í àwọn ọ̀mùtí àwọn tí wọ́n ṣiṣẹ́ dáadáa ni ṣùgbọ́n ṣẹ́ dáadáa wọn wọn ò ṣe nítorí ọlọ́run wọn ò fi wojú rere ọlọ́run alákọ̀ọ́kọ́ wọn náà ni qari al-Qur'an olùka Qur'an lábẹ́ olùka Qur'an yìí àwọn olùmọ̀ kó gbogbo tí ń jẹ́ àfa sínú rẹ̀ gbogbo tí ń jẹ́ olùmọ̀ pátá wọ́n ní tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama ọlọ́run abó ni mo ṣe oore fún ọ mo fún ọ ní quran kì í ṣe gbogbo èèyàn lọ́rùn ọba fún lẹ́bùn kó mọ quran kà kì í ṣe gbogbo èèyàn lọ́rùn ọba fún lẹ́bùn kó ha quran mo fún ọ ní quran kí ló fi ṣe ó ní bẹ́ẹ̀ ni ìrì ọlọ́run ọba fún mi ní quran ẹ̀bùn tó fún mi yìí èmi náà fi jagun sójú ọ̀nà rẹ ni èmi náà kọ́ àwọn èèyàn ní quran nítorí kí n lè rújú rere rẹ náà wọ́n ní ọlọ́run ọba sọ fún pé kadhabt ọlọ́run ní irọ́ pa inna allah alimun bidhati àlìfín kankan pamọ́ fọlọ́ ọlọ́run ọba mọ̀ kí ni bẹ́ẹ̀ nù gbáyà wa ọlọ́run ọba ò ní irọ́ ló pa ó ka quran lè qalu anka qari kò lè sọ pé masha allah tí lágbàdá bá ń ka quran subhanallah torí bẹ́ẹ̀ ló fi ka káwọn yẹn lè yàn kì masha allah a àfahàn ìmọ̀ pọ̀ torí bẹ́ẹ̀ iná ló fi kọ́ àwọn yẹn ní mà nítorí kó lè gbajúmọ̀ káwọn yẹn lè yàn iná ló fi ṣe torí náà kì í ṣe nítorí mi ìntò torí ẹ̀ ṣe yẹn o ti gbà látàyè ọlọ́run pàṣẹ pé káwọn mọ̀lẹ́ka dojú èdè lè fún owó ọlọ́run náà kọ́lọ́n kó sọ wa ẹ̀rí pé iṣẹ́ dáadáa ló ṣe ṣùgbọ́n kò sí kíni kò sí ikhlas ọlọ́run bá sì ní gbogbo ẹnikẹ́ni man amila amalan asharaka ma'iya ghayri taraktuhu gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tó wá rò pọ̀ mọ́ nínú iṣẹ́ náà orogún tó yà orogún fún ẹni tó jẹ́ sí pé ó jagun akínni ó jagun sójú ọ̀nà ọba débi pé wọ́n pa sójú ogun náà àwọn èèyàn sọ pé masha Allah shahid ah, ọlọ́run ọba fún lágbájá ní ṣahada ó kú sójú ogun tó bá dijọ́ gbẹ̀ndà alqiyama ọlọ́run ọba ni mo ṣe ọ́ ní akin mo fún ọ lágbára yóò ní bẹ́ẹ̀ ni mo fi jagun sójú ọ̀nà rẹ ni ọlọ́run ọba ni rárá kì í ṣe nítorí tèmi nítorí káwọn ẹlẹ́ni sọ pé ṣùjá lágbájá akin kì í bẹ̀rù àwọn yẹn sì ti wí torí náà ó ti gbẹ̀san rẹ látàrí òun lẹ́sàn kankan bí lónìí ọlọ́run ọba ó pàṣẹ wọn ó dájú ẹ̀ délé wọn wọ̀ lọ́nu náà ẹlẹ́ẹ̀kẹta alimunfiku fi sabilillah náwó náwó sójú ọ̀nà ọlọ́run a máa náwó sójú ọ̀nà ọlọ́run mọ́sálásí ọmọ òrukàn àwọn aláìní a máa ṣàánú ṣùgbọ́n nítorí kíni ọlọ́run bá ní mo rọ̀ ọ́ lọ́rọ̀ yóò ní bẹ́ẹ̀ ni ìrẹ́ ọlọ́run bá ọ̀rọ̀ tó rọ̀ mí yẹ mo fi ràn àwọn èèyàn lọ́wọ́ ni nítorí kí n lè rojú ojú àánú rẹ̀ ọlọ́run bá ní kì í ṣe bẹ́ẹ̀ kẹ́dẹ́pt irọ́ ló pa ó ṣe nítorí káwọn èèyàn lè sọ pé masha allah lágbájá tọrọ bá kankan ń gbìyànjú torí bẹ́ẹ̀ ló ṣe ṣe àwọn èèyàn sì ti wí torí náà ò lẹ́sàn kankan lọ́dọ̀ wa lónìí ọlọ́run bó pàṣẹ kún owó ẹni náà lọ́dọ̀ ẹ̀rí pé àdìfí náà ó tó kéèyàn dákú ó tó kú dẹ́rù bàyà kí ló fà á torí pé tawhid uluhiyya ìṣe ọlọ́run ọba aláàṣọ nínú ìjọsìn kò sí nbẹ̀ tòun tòun di pé àwọn nínú àwọn iṣẹ́ tó fi dára jùlọ ìníṣẹ́ táwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe wọ́n láwọn ni wọ́n kọ́kọ́ wọnú jahannama kí kèfèrí gan kó tó wọ bẹ̀ kọ́lọ́run kó sọ wa nítorí ìdí eléyìí kí ọlọ́run bá kí ó má ṣàyẹ̀rọ gbogbo wa ní ọ̀rọ̀ ikhlas ìbéèrè tí àfa ṣe um, ó ti jẹ gbogbo àsìkò wa tán <laughs> naam uh, ohun tí a gbọ́ kọ́lọ́run bá kí ó jẹ́ kí ó ṣe wá láǹfààní um, uh, ètò kù díẹ̀ káàtó nínú tí a sọ kí ọlọ́run bá kí ó ṣe àmójúkúrò fún gbogbo wa uh, a ó fi ìjókòó náà ti báyìí bi'idhnillahi tabaraka wa ta'ala <laughs> آمين آمين يا الله وإياكم آمين يا الله آمين آمين آمين يا الله نعم مم. yàtọ̀ láàrin àwọn suwar tí wọ́n wà nínú Qur'an so um, uh, àfi bí ẹ ṣe wí yìí pé ẹ ẹ ẹ pé gbígbé wọn kà ṣùgbọ́n ala hal alakuli hal um, uh, kò sí ẹ̀kọ́ kankan tó ní àgbọ̀dọ̀ ṣe kínni àgbọ̀dọ̀ ká nínú ọ̀run kódà gan a lè fi ṣàdúà torí pé Qur'ani ni ọ̀rọ̀ Ọlọ́run ni so yẹn sìn ó dáa tabbati yada ati nínú rẹ̀ àti suratu tawba èwo ló jura wọn lọ suratu tawba àṣẹ ní ṣe bí a'udhu billahi nìkan kan láti ká tó kà suratu tawba so a ṣe ń kà nínú so nítorí ìdíyẹlẹ kò sí ẹ̀kọ́ kankan tó ní àgbọdọ súra kan bẹ tá a lè kà àbí súra kan bẹ tá a gbọ́dọ̀ ṣe kíni tá a gbọ́dọ̀ kà so gbogbo àwọn súra yẹn pátá gbogbo wọn la lè ṣe kíni la lè kà nínú ìrun mi ò dẹ̀rù pé ìmáàmù kan bẹ tó jẹ́ sí pé yóò máa máa máa sá fún àti ka súra yìí torí pé wọ́n fi sẹ́bi lé Abu Lahab béèyàn tan pẹ̀lú Abu gan <laughs> kò rọ́gbọ́n dá sí nítorí pé <laughs> òfin ìdájọ́ ọlọ́run ọba ni wallahu ta'ala alam naam. Hmm. wa aleykum salaam wa rahmatulah. wípé kíkọ ìkọ́ṣe àwọn kẹfì hmm. àlàyé tó wà lábẹ́ ni pé ó bẹ̀rẹ̀ látọ̀rí pé níbi tí mo lọ mọ́sálásí kan wà nínú kẹfì àkọ́kọ́ àkọ́kọ́ rí àwọn àfáàkọ́ tí wọ́n wá sí mọ́sálásí wọ́n wá ní àwọn ẹgbẹ́ ìsìláàmù kan ọ̀yá wa kan ṣe wá àti iṣẹ́ ọlọ́run nìkan hmm. hmm. wọ́n wá nílò owó bíi one hundred and fifty thousand. oúnjẹ ti kọ́kọ́ so kíní ìwọ́n á wá pé wọ́n máa máa pín yẹn sí mọ́sálásí pé ilé ìní yìí yóò san èyí rẹ̀ ni yóò san ó wá di often and often and often ó wá tó bá wọn máa gbà á kí ló fi jẹ́ pé dandan ni pé téèyàn bá fẹ́ tó bá fẹ́ lọ ṣe olùkọ́ téèyàn bá fẹ́ lọ ṣe ṣáàjì ní ìfọ́lọ́tìrì wa kò jókòó à ń jèrè ìsìláàmù ni àwọn tó ti ṣiṣẹ́ mm. ìsìláàmù ti pẹ́ wọ́n mm. kàn ṣe àwọn jìyà àwa ká máa jọrọ ẹ̀. Mm. débi pé wọ́n wá sọ pé wọ́n sọ pé tẹ bá dé ní kírísítẹ́nì àwọn kírísítẹ́nì pé tẹ bá rí chọ́ọ̀chì wọn ńlá báyìí ẹ wà rí ilé ilé ńlá fún pásítọ̀ wọn ó lè tán sọ pé pásítọ̀ wọn lóṣù ní ìgbà ṣe bá wọ́n ṣàgbégbé tó kù ẹ̀ lọ́bẹ̀ nítorí náà àwa mùsùlùmí àgbọ̀dọ̀ ọjọ́ kan wà tó wá gbé owó kan wá pé kán sún ní mọ́ṣáláṣí ọlọ́run wà fún wa dá hmm. wọ́n wá pé pé meeting wọ́n wá pé pé tọ̀ àwọn àdá kọ́mítì sílẹ̀ mọ́ṣáláṣí yìí o gbogbo yín pátápátá dúró lè e, ẹ̀fẹ́ ẹ̀kọ́ ẹ̀gbọ́dọ̀ máa sọ ẹ̀wọ̀n sàn ní oṣooṣù tí oṣù bá ti parí ẹ̀gbọ́dọ̀ hmm. máa dá oyin báyìí báyìí báyìí hmm. so kí ni ẹ̀ wá gẹ́gẹ́ bí èèyàn tí mo wá ó kú pé ìsìnkú ẹ̀ ìsáàmù táwọn àwọn ọ̀gbọ̀n yẹ kó rí báyìí ó ṣe wá jẹ́ pé àwọn akọ́ṣe ń sọ kíní kan àfẹ́sì ẹ̀sìn ìsìlámù kan ó sì wá kan pé dandandan agbọ́dọ̀ wá san owó débi pé tí àpapọ̀ bá fa ṣe wá sí hmm. ní mọ́sálásí wọ́n ń parí wáṣí báyìí kàmáyé lèmú kẹsẹ̀ yìí yóò lè rí ńlá para ńlá gama wáṣí àgà kálá ni máa máa fà wọ́n máa máa bú dá owó gbogbo yẹn gbọ́dọ̀ ìwọ́n tó bá tẹ́ wọ́n máa gbọ́dọ̀ ẹ̀ báyìí wọ́n ẹ̀ mọ́ tí gbogbo lẹ̀ wọ́n ti wá yí mọ́sálásí padà débi pé èèyàn méjì péré yóò máa kú ní sáfù kódà ìgbà mí gan ara ní tó pọ̀ èèyàn òun yóò dárí ara rẹ̀ kí. nígbà tí ẹ bá fẹ́ gbowó àpò wọn pa wọn ò ní sá fún yín. àwa pé tábà fẹ́ lọ ṣe nǹkan àti pé àwọn ṣe wá sí bí wọ́n ṣe wá jẹ́ pé àwọn àmàlò ìwọ̀n lẹ́gbẹ̀ẹ́ láti ṣe máa ń gbogbo ìlú one hundred and fifty thousand máa máa sanwó léra owó tẹ̀sán fún owó fífi. Allahu musta'an gbọ́dọ̀ sànù fún wa ṣe rí um, uh, ìṣesí bára wa um, ìṣesí tí kò gúnrégé ni ní ibi tí ètò wà. E níbi tètò wa àwọn àfa wọn kì í ráre níbẹ̀ nígbà tá a fi wà nílé ẹ̀kọ́ àwa àti àwọn ọmọ ìyá tá a wá láti Áfíríkà a máa ń já àrùn àwọn àfa wa ni a máa ń sọ láàrin ara wa pé irú àfa tó yẹ kéèyàn jẹ́ nìyí torí pé kò sápẹrẹ òṣì kò sápẹrẹ ẹ̀yà lára wọn. eléyìí sì ń bẹ nínú tọ́lọ́hún fi ṣe ọ̀ṣọ́ fún àwọn ànábì rẹ̀ gbogbo ànábì tọ́lọ́hún náà pátá gbogbo ránṣẹ́ tọ́lọ́hún náà pátá lọ́lọ́hún ni kò sọ fún àwọn yẹn pé àwọn yẹn rẹ̀ pé la as'alukum alayhi min ajir la as'alukum alayhi ajira ìbéèrè rìtọ́ọ̀nù kankan látọ̀dọ̀ yín o ìní ẹ̀sánwó fún ìní ẹ̀sánwó fún mi o gbogbo ànábì pátá ló wá wíbẹ̀ fáwọn èèyàn kódà abánabi Muhammad sàṣẹlẹm bóṣù kínní kejì yóò yọ oṣù ó lé lẹ́ẹ̀mejì tí wọn ò sì ní rí ìfinilé rẹ̀ ìyẹn ni pé kò sí kò sóúnjẹ tí wọ́n ń sìn lé wọn ò ní dáná nílé náà ànábì ò sì gbégbé abáradì sallallahu alayhi wa sallam ẹ imagine pé adé muhammad sallam pẹ̀lú ìfẹ́ táwọn sàábé ní sí ẹ imagine pé anabi gorí mímbẹ̀rì ó sọ pé kò sóúnjẹ lè mi ẹ̀yin jama o kò ní ti sọ̀kalẹ̀ lórí mímbẹ̀rì náà wọn ò ní rí àyè kóúnjẹ sí mọ́nú lẹ́nà ṣùgbọ́n anabi ò tọrọ lọ́dọ̀ ẹnìkan rí sallallahu alayhi wa sallam àfi tá anabi sallam ó bá gbé ìdá rẹ̀ nǹkan àjà rẹ̀ ipe nǹkan àjà yìí ó wọ́ ti dínárì báyìí ìlóúnjẹ gbé e sọ́dọ̀ kó o fún mi lóúnjẹ tí n bá sanwó rẹ̀ ń gbà padà subhanallah sallallahu alayhi wa sallam. sọ̀sùgbọ́n irú ìṣesí tá a bára wa tó yẹ sí pé dáwà ó gbọ́ ìpèpè sẹ́sìn nínú irú orílẹ̀-èdè tiwa yìí ó dá dúró ni. Oru, oru, oru, oru, oru, oru, oru, oru, kò sí nǹkan tó kan ìjọba ò sẹ́yìn fẹ́ kẹ́ kúkú ṣe tẹ́lẹ̀ náà ẹ̀yin lẹ gbọ́dọ̀ ṣe kíni lẹ gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ láti ṣe kíni láti ṣe. tóyìn tá a bá fẹ́ kí bàjẹ́ kó tàn káàkiri láàrin àwọn mùsùlùmí ìsìn bẹ́ẹ̀ nǹkan tó ṣokùnfà rẹ̀ tó ṣokùnfà ìbàjẹ́ ìbàjẹ́ látàrí pé ẹ̀rẹ̀ ni tó yẹ sí pé òun jókòó káàkiri ni yóò pàdé yín lọ́nà yóò ní ẹni bùkátà sádùá ibi ló pàdé bẹ́ẹ̀ ó lè jẹ́ àáfà tòótọ́ ó sì lè má fa nǹkan kan ó kàn wó pé ẹ̀yìn kankan náà láti àṣetá fi jẹun ṣùgbọ́n nígbà tá a pè yàn ní ìmáàmù yóò kírun wákàtí márùn-ún ní mọ́sálásí àdúgbò yẹn ìyẹn ni pé ó gbọ́dọ̀ wà ní fisiniti ibo àdúgbò èmi ó sì lọ ọ́fíìsì mi ní mẹ́ẹ̀lì mẹ́wàá mò ń wówó lọ mo á ní ìmáàmù yòó tá a ti restrict rẹ̀ mọ́ àdúgbò mọ́sálásí yóò kírun wákàtí márùn-ún àtúkọ́ àwọn ọmọ wa ti lọ́dọ̀ pé kó wọn kọ́ wọn kéwú àwa là ní sanwó fún un ó di dandan kó wo àwọn ọmọ bíi márùn lọ́sẹ̀ọ̀sẹ̀ ni ó máa rà àwọn ọmọ bíi márùn tí àdìjànú mú wọn àwọn ọmọ bíi márùn lọ́sẹ̀ọ̀sẹ̀ tí àwọn èèyàn kan ranjú mọ́ ṣé ẹlẹ́ẹ̀gbọ́n àbí ẹrù pé pẹ̀lẹ́ mi ń jẹ ṣùgbọ́n ẹni tó yẹ ká ṣe àpọ́nlé rẹ̀ jùlọ ṣéǹsì ká ṣàmójútó rẹ̀ jùlọ òun náà lẹni tá a fún ní àmánà ẹ̀sìn àwọn ọmọ wa òun lẹni tá a fún lámánà ẹ̀sìn àwọn ọmọ wa òun ló yẹ kí sálárì rẹ̀ kó dáa ti gbogbo èèyàn lọ òun ló yẹ kí ètò ìsẹ̀mí rẹ̀ kó má ní ìnira nítorí pé àmánà ẹ̀sìn tiwa àti tẹ̀sìn àwọn ọmọ wa torí pé òun ni ó ṣe wáàzí fún wa nísìn kò sówó oṣù kò sí kan kì í ṣe dandan kó wo ẹni tí um, uh, aṣọ rẹ̀ bá ń dánjù nínú yín kó pèsè ẹgbẹ́ kan pé aláṣẹ ah, mo rí pé gbogbo àlẹ́ yín náà wá mọ́sálásí àbúrò máa wá mọ́sálásí ẹ̀ máa jókòó ńlẹ̀ alódó ọgbọ́n lè dá sí i ṣé rí pé ó ti sìn yín lọ́nà ebi ló padì bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹ fún un ní ìbẹ́nu àbòsí mo mọ̀ pé nígbà tá à ń ka Riyadu Arba'una Nawawiyya àti ṣe àlàyé tó jọba yìí sẹ́yìn rí ìbẹ́nu àbòsí kágbá yẹn ń sẹ́ iṣẹ́ iṣẹ́ àwọn àfa lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ìmáàmù ìmáàmù yẹn àwọn àfa lékéwú lékéwú lékéwú wọn yẹn lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ ẹ bá wò dáadáa rí pé bíi twenty four hours iṣẹ́ ni iṣẹ́ tí ò ní límìtì ni nínú àbòsí náà ni ká má fún wọn lẹ́tọ̀ọ́ tó tọ́ sí wọn ṣùgbọ́n nǹkan tó kàn wá níbẹ̀ ni wípé ètò wo la lò tí fífún àwọn èèyàn yìí lẹ́tọ̀ọ́ níbi tètò wà ìjọba ní mójútó gbogbo àwọn àfa ìjọba ní sanwó gbogbo àwọn àfa níbi tètò wà. ṣùgbọ́n nínú rẹ̀ ṣiṣẹ́ táwa bára wa yìí ètò wo la lò tí òfin ní tún kó àbùkù bá ní ìṣe afa kan wá ṣe wáàzí nbì kan nígbà tó ṣe wáàzí tán níbi tó jókòó sí náà lẹ́nìkan ti sọ pé lẹ́nìkan ti sọ pé ẹ dáwó fún un ah. kí wàá nìtúmọ̀ wáàzí nù àṣẹ pé tí o bá ṣe wáàzí kò ní í ṣe kí ó dòwò nù ibi tí ewu wà nù ó dòwò nù ibi tí ewu wà nù. ṣùgbọ́n rí ètò láṣẹ táwọn afáwọ̀ òfin ní ráre irú ètò wo la ṣe ètò tí ò ní tún máa ta tí ò tún ní máa kó àbùkù bá ẹni tá a pè láàfà ẹni tó ṣe wáàzí tata ní ẹ̀dá fisabilillah fún àfà tó ṣe wáàzí tó sì tún wà ń bẹ̀ àti tàbùkù bá òun fúnra rẹ̀ àti ti kó àbùkù bá wáàzí kan tó wá ṣe àti ti kó àbùkù bá ẹ̀sìn tẹ́nìyàn represent. bákan náà nínú àwọn ntí ó jẹ́ àìlera wa. You know, òun náà ni pé tá a bá ti bẹ̀rẹ̀ nǹkan kan pẹ̀lú orúkọ pé necessity ìlú ìnfọ́ọ̀mù rẹ̀ a máa ń jókòó tì ní irú àwọn tí wọ́n máa ń gba irú owó bẹ́ẹ̀ dandan káwọn èèyàn fọ́nká fún yín ní mọ́sálásí nígbà tí bá jẹ́ sí gbogbo ọjọ́ ayé wọ́n wá kírun kì í ṣe irun tí wọ́n wá kí yẹn ní nǹkan tí ó mú láyà tí bí kò ṣe èlò lẹ́rìí gbà lọ́wọ́ wọn sì wá jọ́sìn fọ́lọ́run ni ẹ̀yin lẹ lé wọn kó mọ́sálásí gbogbo ẹni tí kò bá wá mọ́sálásí nítorí pé wọ́n ń béèrè owó lọ́wọ́ rẹ̀ àwọn tí wọ́n ń béèrè owó yẹn ọlọ́run òbí wọn lè rí lọ́ba àtijọ́ gbẹ̀dẹ̀ àlùkẹ́yàmà ọdún kìí lónìí tí wọ́n ti ń gbowó yẹn ṣé báwọn tó bá jẹ́ pé àwọn yẹn náà làbá ń wò kọ́ sí ṣé báwọn ṣe ń ṣe tiwọn nù ẹ rí lápá tí wọ́n ń fowó ọ̀hún ṣe tí wọ́n bá ń gbà bẹ́ẹ̀ kí làwọn fi ṣe ibo ló wà lẹ́yìn ọdún kìí lónìí tí wọ́n ti ń gbà kò sí pé káwọn yẹn jókòó kó sọ pé jẹ́ ká invest káwa dependent kó jẹ́ sí pé kama káwa independent sorry kó jẹ́ sí pé kì í ṣe gbogbo ìgbà la máa sọ pé muwa muwa muwa muwa ká ní nǹkan tó mú owó wọlé tá a fi máa ṣe àmójútó àwọn nǹkan tí àwọn èèyàn tí a fi ń ṣe alákòóso ọ̀rọ̀ ẹ̀sìn wa àwọn àáfàá wa so ọ̀ràn èèyàn ni lórí wa ká take responsibility àwọn èèyàn eh, abubakar radiyallahu ta'ala anhu ìjọ tí wọ́n ṣe mubaya àfúgbò wọn ni khalifa àárọ̀ ọjọ́ kejì ó sì gbé ẹrù rẹ̀ ń lọ sọ́jà wọ́n ah, khalifa ibo lẹ́ ń lọ ó lóun lọ ọjà ni òun lọ ìdí òwò òun ni ẹ̀ ń ṣe khalifa mùsùlùmí ẹ̀ tún lọ ọjà ó ní ah, tí n bá lọ ọjà kí ni màá jẹ wọ́n ní àyà ah, máa sanwó fún yín ni láti baitul mali àwọn mùsùlùmí torí pé tí khalifa bá tún lọ ọjà ta ni ó jókòó láti máa gbọ́ ìdààmú àwọn mùsùlùmí àti máa mójútó àyèwò ni ó wà fún so ẹni tá a fẹ́ kí ó fi àsìkò rẹ̀ lẹ̀ fún nkọ́ àwọn ọmọ wa nkí kó fàsìkò rẹ̀ lẹ̀ fún nkírun wákàtí márààrún fún wa a gbọ́dọ̀ ṣe ètò kí ni ó máa jẹ kí ni ó máa lò kí ni ó máa wọ̀ kí ni ó máa gùn èyí ni àpọ́nlé ẹ̀sìn ti wá gan fúnra wa ṣùgbọ́n káwọn ṣe ní irú ìṣesí tó jẹ́ sí pé ó ti wá débi pé àwọn èèyàn ti ń sá fún wa mọ́sálásí sọ́yẹ́nsìn kó jẹ́ sí pé gbogbo ọ̀sẹ̀ àwọn àfa kan wọ́n lọ sí wáàsí nbìkan gbogbo ọ̀sẹ̀ ah, àwọn àfa kan wọ́n fẹ́ lọ sí wáàsí nbìkan torí náà fifty thousand ní masalasi yóò san masalasi yóò náà fifty thousand masalasi yóò náà fifty thousand nígbà tí wàá wòra yẹ wàá wò pé gbogbo yín tẹ wàá masalasi yẹ ju márùn yín náà lọ yẹ wàá pé eh ten thousand irọ́ rẹ̀ pa <laughs> alimakura oṣù ke lónìí tí o ti sasara ten thousand yanni kírun masalasi yìí wọn ni ẹ lé masalasi àbí ẹ lé ẹ ti lé ẹ lé masalasi ṣùgbọ́n nǹkan tó fojú hàn ní wípé náà a ní ìdí ètò kan a ní ìdí ètò kan tó gúnrégé eléyìí ló fa àǹfààní káwọn irú àwọn àwọn tí wọ́n jẹ́ eh, ẹlẹ́kọ̀ọ́ ẹlòmíì eh, eh, economics ló ṣe ẹlòmíì accountant ni ẹlòmíì kóníkálukú wa ká fi ìmọ̀ràn ṣọ̀kan. So irú àwọn ìjọ ìjọ ẹ̀sìn lápèjúwe tó jẹ́ pẹ́sìn ni wọ́n ń gbé lárugẹ kún jókòó kún ṣe irú àwọn ètò yẹn tó jẹ́ sí pé àáfà ò ní ráre kó jẹ́ sí pé tí tí ìlọ́fàdé ní irú Ògbómọ̀ṣọ́ ń sìn lápèjúwe ẹ rí wọn ti pinra wọn gúrúùpù gúrúùpù àwọn afa kan àwọn ni wọn ládùúgbò yìí tẹ bá ṣèṣì débẹ̀ pé fẹ́ sọmọ lóko tí wọn bá bẹ̀rẹ̀ sí lẹ́yìn lóko ẹ rò pé wọn ò kéwú rí ni <laughs> wọn sì kéwú <laughs> wọ́n kéwu ṣùgbọ́n kí ló fà á tó fi di pé àwọn tí wọ́n kéwu tí wọ́n lẹ́ra wọn ní òkúta pé ah tẹ́rìtìrì tiwa lélẹ̀ kí lẹ́ ah, ọ̀nà oúnjẹ ni tó kú bá kú wọ́n máa dunnú pé àdúgbò àlòkù ti kú inna lillahi wa sẹ́ni pé ó ti dìdàkú dànù kí kó kú kú kéèyàn sì máa dunnú pé àdúgbò wa ló ti kú àwọn àwọn tí yẹsẹ àdúgbò wọn pé ah, a gbọ́ pé eh, eh, ẹ jẹ ọbẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ ní wọ́n ní òkú kan kú ládùúgbò yẹn ọbẹ̀ tó kú kú fá àwọn tí wọ́n pèrè wọn láàfáà nìyẹn o ṣé bó ṣe yẹ kó rí ni kì í ṣe bó ṣe yẹ kó rí nu ẹni tó bá jẹ́ àfà ó yẹ ká ṣàmójútó rẹ̀ ó yẹ kó jẹ́ ni àpọ́nlé ẹni yìí ẹni tí ì ṣe pé oríṣiríṣi ìdìgbà tó bá lọ òde ìkómọ òde ìkómọ míì gan ẹlòmíì ó gbé stéènì àwọn àwọn òkú ọkà tí wọ́n lẹ̀ mọ́ra wọ́n bẹ̀ wálé kówó tó kówó tó rí gbà ó tó kàn án ṣé ẹ̀rí ẹ̀ wítínẹ̀sì pé wọ́n lẹ́ra wọn lámọ̀lárí wọn kì í ṣe pé rọ wọn máa ṣẹlẹ̀ pé ẹsẹ̀ wa ẹsẹ̀ wa kówó ńlẹ̀ ẹsẹ̀ wa gbówó ńlẹ̀ sáfà náà lélẹ́yìí àwọn tí wọn ò kéwú tí wọn tí wọn tí wọn jálá ìmọ̀ kan wà mọ̀ pé ṣe sáwọn sáwọn tí à ń tẹ̀lé kírun náà nù kò sápọnlé kò sí kò kan so ẹbí tiwa náà ń bẹ nínú irú àwọn àṣẹsí wọn wọ̀nyẹn ó yẹ ká jókòó ká wo ètò wo láṣẹ kò sí láì fi nínú bóyá bóyá rú béèrè tẹ ṣe yìí bóyá ọlọ́run fẹ́ fi ṣokùnfà dáadáa kan ni bóyá ká bóyá káwọ̀ kan ká ká sa àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan àwọn tí tí tó jẹ́ sí pé area of specialization wọn ní láti ṣe pẹ̀lú irú nǹkan báyìí ká sa àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan a lè a lè a lè a lè a lè kọ proposal kan ká ká sẹ́ẹ̀lì idea rẹ̀ kásẹ̀lì àìdíyẹ bẹ́ẹ̀ fún nurudin kásẹ̀lì àìdíyẹ bẹ́ẹ̀ fún ansarudin kásẹ̀lì ẹ̀ ansarul islam ipe àwọn òpè àwọn àfa nítorí ipò tọ́lọ́ ń gbé wọn sí àwọn òpè tá a bá to ètò báyìí tá a to ètò báyìí tá a to ètò báyìí tá a san owó iye báyìí fún ẹni tó wà yìí báyìí torí bí e, ètò ìlú ṣe rí báyìí báyìí báyìí tá ta fún wọn wallahu a'lam èyí tí àfọ̀ òfin jẹ́ sí pé ó tó bá dé ẹmọ òde kan káwọn yóò máa fi owó sí owó owó àdúrà sí ọlápò owó owó ẹmọ àwọn máa jà sí microphone pé jẹ́ kí mi náà sọ̀rọ̀ kí mi náà rówó díẹ̀ gbà ṣé wọn sáà nìkan tí mo ń tọ́ra ẹ ti sọ so ó yẹ kí a ṣàmójútó àárín yẹn àwọn àáfà àáfà ìlà ń wí o kì í ṣe ẹni tó yẹ sí pé ẹlòmíì kò ríran ti òwúbo abẹ́rẹ́ tí lọ́ọ̀mọ́ ni ìlú bàtó fi dàáfà ìgbẹ́tọ̀ àṣà jẹun. <laughs> àfa ń bẹ́nu àwọn nǹkan tí ó jẹ́ sí pé ó easy láti dà ẹrú kì ẹrú ọlọ́run kan tó wá sí jọ́ọ̀sì lọ́dún kan àfa kan tó kọ ní ayatul kùrùsì pé tó ń wá láti láti ilẹ̀ yorùbá lòun ti wá òun wá sẹ́wá ní nǹkan kan pé àyà ẹ nígbà tí wọ́n sá kí wọ́n sá pé tọ̀ bó wa ni ṣé ẹ sá ń kírun dáadáa tọ̀ à ń gbìyànjú ṣé ẹ mọ fatiha orí fatiha ká kọ láyatul kùrùsì ó ya ẹni tó kọ́ tó kọ́ láyàtúrú kùrùsí ó yà á lẹ́nu níjọ́ tí àwọn àwọn nǹkan tí wọ́n pera àwọn aláàfáà aládùúgbò wọ́n bá ń pè àwọn aládùúgbò pé ẹ ọlọ́run ṣoore kan fún wa o ọlọ́run ṣoore ńlá kan fún wa wọ́n bá ń pè àwọn aládùúgbò pé ẹ jẹ́ ká pàdé ní mọ́sálásí ọlọ́run ṣoore ńlá kan fún wa ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run àfa ńlá àṣé wọ́n ti rí pé àjòjì yẹn jẹ́ ká fi gbowó lọ́wọ́ àwọn èèyàn nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ ẹni tí mo kọ́ńkùrù sí ńláfà ńlá <laughs> igba ti wọn ni kó sọrọ sọ sọrọ díẹ̀ nígbà ti yóò ṣàdúrà kùrùsí yìí tí wọn kọ ń jò ní iná ló kà. sẹ́ni <laughs> pé àfa so ẹni tó bá jẹ́ àfa yìí sìn irú eléwọ̀n ẹ wá kó ọmọ àti lọ́dọ̀ ẹni kó mọ kọ́ wọn kí ó sẹ́ni pé sẹ́ni so ẹni tó bá jẹ́ àti tòótọ́ ẹ jẹ́ ká ṣe wọn ẹ má jẹ́ ká jẹ́ kún ráre kó má jẹ́ sí pé ó dìgbà tá a bá fún wọn lówó àdúrà kó wọn tó jẹun so e, e, nǹkan tó ní bùkátà sí ètò ni ètò tá a ṣe tí ò sì ní ní àwọn mùsùlùmí la tó ìdí pé wọ́n bẹ̀rẹ̀ sí máa sá fún mọ́sálásí kí ọlọ́run ọba kí ó fi wá ṣe kó ń gẹ dáadáa kó lo gbogbo wa irinṣẹ́ dáadáa fún ìlọsíwájú ẹ̀sìn Islam nítorí àsìkò àwọn báyìí bi'idhnillahi tabaraka wa ta'ala